اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́n ọba ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọ́n nkọ́nilẹ́kọ̀ọ́ alukurani tí ó yé ni yéke ilé kí o madu umaru nkọ́ni bí a ti ṣe lè kọ́ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn ọmọ yóò gbé odidi umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí o wà lọ́jọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ilé kí o madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba. bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ورحمة, ورحمة الله للناس أجمعين سيدنا محمد النبي الصادق الوعد الأمين وعلى آله وأزواجه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أرجوف الله سبحانه وتعالى أمي وما أسكوي بنا لاني أبانا ني أبي الله سبحانه وتعالى كم شاك باوكوا ètò hadiyu nabi sallallahu alayhi wa sallam ìmọ̀nà anabi náà ní túndé tí gbọ́ wa ní àkókò yìí akíkálukú wa pé àkú kalẹ̀ àkú ìtẹ́tí wa àwọn fàdílà tó ṣe kabu musa ibrahim ibn salih ọ̀gánijà tí wọ́n dá lẹ́kọ̀ọ́ ní gbogbo ọjọ́ alamisi báyìí wọ́n ti wà níkàlẹ̀ láti tún tẹ̀síwájú lórí àwọn ìdánilẹ́kọ̀ọ́ alámọ̀rí ẹ̀sìn wa abẹ́lọ́wọ̀n bá ọba dẹ́dà nínú ọláńlá rẹ̀ abẹ́ pẹ̀lú orúkọ rẹ̀ tó ga jùlọ àti ìròyìn rẹ̀ tó rẹwà jùlọ mọ́ṣájọ kó mọ́ṣábà ṣe dáadáa fún àfáwà àtàwà tá à ń gbọ́ èyí tí wọ́n mọ̀ tẹ̀síwájú fún wa lórí rẹ̀ lénìí òun náà ni nípa àwọn nǹkan tí imam bá láìlá ìlàlá òyìn jẹ́ so wàá gbé e láti anákìlú thalith nǹkan tí imam bá láìlá ìlàlá òyìn táfò ní tíra kọ tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta bismillah. alhamdulilahi wasalaatu wasalaam ala nabiyina muhammad wa ala alihi wa sahabihi wa alayna ajma'in wabad ọ̀pẹ́ni fún ọlọ́run ọba ọba tí ó tún sọ wa di dédé àkókò yìí kọlọ́run ọba kí ọmọ sàgbà ọpẹ́ wa ìṣá aláwòtáhálà àlàyé ìtí àtúmọ̀ tẹ̀síwájú lérí ẹ̀ òun náà ni àwọn nǹkan tí ọba láàyèlá àhílọ́lá ò jẹ́ gẹ́gẹ́ bá a sì mọ̀ pé gbólóhùn láàyèlá àhílọ́lá gbólóhùn kan ni tó ṣe pé òun ló gbé ẹ̀sìn wa dúró àwọn tá a pera wa ní mùsùlùmí ṣe pé ẹni tí ọba mójútó gbólóhùn yìí àti àwọn nǹkan tí gbólóhùn yìí mú wá irú ẹni bẹ́ẹ̀ náà ni ó jẹ́ ẹni tí ó là ní ayé àti níjọ̀gbìn dàlkìámà irú ẹni bẹ́ẹ̀ náà ni ó rí islam mú dé ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ló fi jẹ́ pé àfin kà fúnra wa àwọn nǹkan tí ó lè bàá jẹ́ àti ka alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì fúnra wa nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ ìtòsí anákèrò thalith nǹkan kẹta tí máa tú láàyèlá àhìlọ́lọ́ afáàpẹ́ àkọlé rẹ̀ ní mọ̀nì ìtàkọ́dá anna hadiya gairi nabi sallallahu alayhi wa sallam akmal min hadiyihi wa afdol ẹnikẹ́ni tó bá di àdìsọ́kàn tó nígbàgbọ́ pé ìmọ̀nà kan ń bẹ tó yàtọ̀ sí ìmọ̀nà anabiwa muhammad sallallahu alayhi wa sallam kọ́ wá gbà pé ìmọ̀nà yìí ọ̀nà ẹni yìí ó tún lóore àbótí ẹ̀ tún dáa àbótí ẹ̀ pé ju ọ̀nà tànẹ́bì lọ. wà á na hukuma gáìrìhì ahsan mini hukumihi wà àdàl. kéèyàn kó tún wá gbà tó pèrè ní mùsùlùmí lẹ́yìn ìgbà tí ti gbà fáàn nẹ́bì tán kó wá gbà pé kan bẹ tẹ́nìkan mú wá tó ṣe pé ìdájọ́ yìí tá a bá ní àwò ó tún dáa ju ìdájọ́ mú wá fún lọ àbí ìdájọ́ tí mú wá fún lọ. kọ́ wa tún máa rò pé àwọn ìdájọ́ eléyìí gan ló tún fẹ́ jẹ́ déédé jù gbogbo ẹni tó bá nírú gbàgbọ́ báyìí bóyá látara ìmọ̀nà ni lówó pé ìmọ̀nà kan tún ń bẹ tó dájú tà nábì lọ gbẹgẹ báwọn èèyàn sì máa ń lérò lónìí tẹlómi ọmọ wo àwọn àfáà rẹ bí ìgbà tí tí wọn mú wá ní áá ìlàbáníká wo gan báná gan bá ń bẹ láyé nísìnyí táwọn àfáà yìí mú wá bí ká tún máa fi sẹ́sìn nǹkan yìí gan ó tó fẹ́ ṣe ju títà nábì lọ gbogbo ẹni tó bá nírú gbàgbọ́ báyìí irú ẹni bẹ́ẹ̀ kọ́ mọ̀ pé ìsìláàmù òun láàyè láàyè lọ́la òun ó ti bàjẹ́ wọ́ọ́rọ́wọ́ tó túmọ̀ pé èèyàn kan máa kírun kò ní jẹ́ ẹni tó nírun. eléyìí a máa wá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àwọn tó ṣe pé ìfọ̀dẹ̀lónà hukumọ̀ tọ̀wárẹ́t aláhùkùmìhì tí wọ́n máa ń gbọ́lá fún àwọn ìdájọ́ tí àwọn òòṣà tí wọ́n ń jọ́sìn fún tí máa ń gbé wá fún wọn tí wọ́n máa gbọ́lá fún àwọn ìdájọ́ irú àwọn nǹkan báyìí lérí ìdájọ́ ìtànàbí wa mú wá fún wọn lápòjúwe bọ́bá rẹ̀yàn tí èèyàn lálàáfíà téèyàn sì ti dààmú wọn ti lọ spítà tí wọn ò rọgbọ́n dá sí àwa rí ngbà míì tó ṣe pé àwọn òòsà kan dá nǹkan kan fáwọn èèyàn pé ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí léyìí tó ṣe pé ó tako ìlànà tọlọ́wọ́n ọba tó tako ìlànà tànàbíwá muhammad sallallahu alayhi wa sallam bíi kí wọ́n ní kẹ́ẹ̀ fi nǹkan ìwọ̀ kẹ́ẹ̀ fi po nǹkan náà bíi kí wọ́n ní ẹ mú ọtí òun lẹ́ẹ̀fi ṣe ìwòsàn fún un lẹ́yìn tánàbí wa muhammad sallallahu alayhi wa sallam tó ti láàgbọ̀rọ̀ dán irú rẹ̀ wò pé ọlọ́run ọba subahana wa ta'ala kò fi ìwòsàn mùsùlùmí kọ̀ọ̀kan sára àwọn nǹkan tí ó ṣe léèwọ̀ fún wa àbí káàrí ẹlòmíì ó ṣe pé nǹkan tí wọ́n ní kó ni òun náà má dájú pé nǹkan yìí ọ̀ta islam àmọ́ pé kò síbi tá a gbé gbàná lò bẹ́ẹ̀ náà ni a fẹ́ ṣe ṣe bẹ́ẹ̀ ká bá òun torí ìdí ẹlẹ́yìí láàfin rí àwọn èèyàn tó ṣe pé wọ́n máa gbọ́lá fún àwọn ìdájọ́ èyí táwọn nǹkan tí wọ́n bá ń sìn tí wọ́n ń bọ̀ lẹ́yìn ọlọ́run ọba tí ó gbé wá fún wọn bóyá àwọn èèyàn náà ni bóyá òòsà náà ni gbogbo rú àwọn nǹkan báyìí tá a bá ti ń rí ìdájọ́ wọn ní ní tó ju tí ànábì wa mú wá fún wa lọ sọlọ́láhu aleyhi wasálá kágbà pé nǹkan náà ní irú ẹni bẹ́ẹ̀ ni ó ti kó nínú lànà kọ́dà ń gbà míì yóò máa jẹ́ pẹ́sìn náà ni wọ́n mú wá fún wa wọ́n ní ká se nǹkan lẹ́sìn ẹlòmíràn wàá rí pẹ́sìn tẹ́lómi mú wa yìí ẹ̀sìn yìí gan tó bẹ́tà ju ẹ̀sìn tá ànábì mú wa lọ yóò tún máa wọ pé ẹ̀sìn táwọn ṣé wà wọ́n mú wa gan ó tún bẹ́tà ju ìbánabi ṣe ní àṣẹ lọ gbogbo ẹni tó bá gbarú eléyìí irú ẹni bẹ́ẹ̀ ó ti kó onú ìsìláàmù wọ́rọ́rọ́ fọkúlù mani ìtakọ̀dà anáhù yẹjú sọlẹ̀ hukumu bìgẹ́rì ṣẹ̀rí àtìláyè fílmù àmàlàs gbogbo ẹni tó bá wá dàdí sọ́kàn nípa pé a lè dájọ́ pẹ̀lú ń tọ́yàtọ̀ sófin ọlọ́run ọba níbi ìbálò láàrin ara wa lápèjúwe ìsìláàmù ní ọ̀nà tó fi ní a máa fẹ́yàwó kẹlòmí ò tún wá rò pé òun lè gbọ́rọ̀ ìyàwó òun gba bòmí yàtọ̀ sí èyí tí ọlọ́run ọba ọ̀nà tó ní ká gbé gbà lápèjúwe nísìn nínú islam tábà fẹ́ fẹ́yàwó islam ní a ṣe istihara ká ṣe istihara yẹn ni pé ìyàwó tá a fẹ́ fẹ́ àmọ́ bóyá olóore àbí olóore ọkọ tá a fẹ́ fẹ́ àmọ́ bóyá olóore bí olóore ká islam wa ní pé káwa mùsùlùmí ká ṣe àdúà ká yẹn náà fílà ká dẹ̀ ṣàdúà kẹ́nìkan wá wò pé ní tí islam mú ààyè ọ̀nà rẹ̀ ti jìn jù eléyìí ò ṣe tó ọyẹ ká tún rọ́gbọ́n kàkà tún ṣe kínni ká tún fi ṣe kí tẹ́jọ́ pé tí ó tún fi da jù báyìí lọ bóyá tábà tiẹ̀ ṣe ni bóyá ká gbàwẹ̀ ní ká tó ṣe kẹ́nìkan wá rí i pé a gbọ́dọ̀ gbàwẹ̀ ní ká tó ṣe ṣèkára yẹn kẹ́nìkan máa wá nígbàgbọ́ pé ntẹ́nìyẹn mú wá ní ó tún lóore ju bá nàbí ṣe ni a ṣe lọ irú ẹni yìí ó ti kò ní inú ìsìláàmù wọ́ọ́rọ́wọ́ àbí káràmọ̀ ẹ̀ka kan tẹ̀wọ̀n láwọn olóyún pé tánàbí ni a ṣe yín ẹ̀ náà máa jòkó àmàlọ́ yẹn náà fílà èyí ti jìnnà jù á lọ yẹsẹ́ wò ni á lọ yẹsẹ́ wò ni tá a bá ti bá da yèpẹ̀ rú tí wọ́n fi yèpẹ̀ ṣeré wọ́n mọ èyí tó yẹ ká ṣe nínú àlámàrí wa eléyìí òfin ìbára ẹni lònú léyìí tó ṣe pé gbogbo ẹni tó bá gbà pé léyìí ọ dájú ìlànà tọlọ́wọ̀n ọba lọ àbítà nábì lọ irú èèyàn bẹ́ẹ̀ ò ti kó nínú ẹ̀sìn yìí ní wọ́ọ́rọ́wọ́. nínú àgbọ́yé eléyìí òun wá ni pé ìnígbàgbọ́ pé àwọn nǹkan yìí lóore ju ìdájọ́ ọlọ́run ọba lọ gbogbo ọ̀nà tọ́lọ́run bá fi gbé sẹ̀ríà rẹ̀ wá gbogbo tíyẹn bá tún wá ń mú wá ní ìdájọ́ láyé tí ń lò láyé tí fi ń ṣèdájọ́ ògbésí ayé wọn bóyá lérí pé tíyẹn bá ṣe nǹkan kan ṣe báyìí fún ni kíyẹn ọmọ wa máwọn ìdájọ́ mi náà apá àní tọ́lọ́run ọba gbogbo ẹni tó bá ti wá wà ó lóore ju tọ́lọ́run ọba lọ àbí tà nẹ́bì lọ ìtumọ̀ rẹ̀ ní pẹ́ nìyẹn ó ṣe ó sọ nǹkan yẹn dẹ̀ tọ́ ẹni tó bá dẹ̀ sọ ń tọ́lọ́run ọba tó bá ṣe iléèwọ̀ tó bá sọ ọ́ dẹ̀ tọ́ irú ẹni bẹ́ẹ̀ kọ́mọ̀ pé ìsìláàmù rẹ̀ ó ti lọ sí. nínú àwọn nǹkan tí a lè máa ma wá wò tó ṣe pé àwọn èèyàn máa mú wá lónìí tí ìsìláàmù mú wá tẹ́lẹ̀ mìíràn wò pé tí ìsìláàmù mú wá kò ṣe bíyàn bá jalè ìsìláàmù ní ẹgẹ lọ́wọ́ ẹlẹ́mìí lè máa wò pé àṣẹ máa gé lọ́wọ́ àní ẹ̀ sún wọ́n dànù ẹ̀sùn wọn dànù ẹ bá gé lọ ẹ bá tún gé lọ yóò tún lọ jàǹjọ́ mi nà ẹ ìyẹn ò tiẹ̀ ṣe gan bẹ́ẹ̀ ni ìyẹn gan máa mú dojú tiwa ní ẹ̀sùn kó tiẹ̀ má sí láyé mọ́ ìyẹn gan ni ìdájọ́ tó ṣe jù ẹni tó bá wà pé káwọn èèyàn ká sun èèyàn òun ni ìdájọ́ tó dáa jù lọ àbí ká tì í mọ́lé òun ni ìdájọ́ tó dáa jù lọ pé ìdájọ́ yìí ló ṣe ẹjẹ́ kó lọ sùn ọdún mẹ́wàá gbogbo ẹni tó bá ju ká gé ọwọ́ èèyàn lọ tó bá jalè irú èèyàn bẹ́ẹ̀ láàyè láàyè islam lápèjúwe ó ti sọ fún wa tó jẹ́ adélébọ̀ abilékọ àbí abilékọ èyí tó ṣe pé ó ti níyàwó ńlé ọwọ́ lọ́sọ̀sìnà ìsìláàmù ní kíró ẹni bẹ́ẹ̀ kárì mọ́lẹ̀ kálẹ̀ ló kò pa kẹ́nìkan wá wò pé eléyìí ti lé jù náà nítorí pé ó ṣèṣìnà lásán kí ló wà ń bẹ̀ eléyìí ò ṣe tó náà ó yẹ kí ìsìláàmù ìsìláàmù yẹn gan ti lé jù kò sí tó burú náà a lè ní kó lọ sẹ̀wọ̀n a lè báwí a lè ná a lè sọ̀rọ̀ sí a lè ní kó san fáìn ìyẹn ti tó náà kí ẹsì máa lò kí ẹsì máa pa torí pọ́ báyàn sùn lásán torí pọ́ súnmọ́ yàn lásán torí pọ́ ṣe kíní kan lásán torí pọ́ súnmọ́ yàn ní eléyìí ẹni tó bá gbà pé ká lo ìlànà míì yàtọ̀ sí ìlànà tá à nábì mú wa àbí tí ọlọ́run bá mú wa ìró ẹni bẹ́ẹ̀ fakọ́dé nákọ́dọ̀ láàhìláhìlọ́lọ́ ó ti ba láàhìláhìlọ́lọ́ rẹ̀ jẹ́ àìwá mọ ìdájọ́ bẹ́ẹ̀ làwọn èèyàn àbí àwọn ìlànà bẹ́ẹ̀ làwọn èèyàn máa tí wọ́n mú wa yẹn lọ́ bá àsìkò yìí mu àwọn ìlànà tánàbí mú wá yẹn àwọn olden days làwọn nǹkan yẹn àwọn nǹkan old ideology làwọn yẹn kò bá sì kò yíyí mu gbogbo mùsùlùmí ti máa ń rorú eléyìí nínú ẹ̀mí rẹ̀ kọ́ mọ̀ pé islam òun òun ti fi ń takátì islam òun ó ti ń lọ sí i torí ẹ̀ mùsùlùmí kọ̀ọ̀kan a gbọ́dọ̀ wo àwọn nǹkan tí a fẹ́ ní bìlífù sí pàápàá jùlọ àwọn nǹkan míì tá a bá tiẹ̀ ń ṣe tó jẹ́ pé àárọ̀ gbọ́n sí i nínú ìgbésí ayé wa bóyá nítorí pé àyè ibi tá a bára wa a gbọ́dọ̀ mọ̀ mọ̀ pé sẹ̀rí àtọ́lọ́wọ̀n ọba ìlànà tọ́lọ́wọ̀n ọba òun ló kún jù òun ló lóore jù ìlànà anábìwá muhammad sallallahu alayhi wa sallam ní ìlànà èyí tó ṣe pé gbogbo wa a gbọ́dọ̀ máa tẹ̀lé kẹ́nìkan mọ́ wa lájọ ọkọ̀ pé annal anzimata lẹ́tì yasunu hanasu afdolmin shari àti islam kẹ́nìkan mọ́ máa rò pé gbogbo àwọn oríṣiríṣi àwọn ètò táwọn èèyàn mú wá lónìí àwọn àbáwọn ìdájọ́ táwọn èèyàn mú wá lónìí àwọn ìdájọ́ yẹn ní ìdájọ́ tó ṣe kẹ́ni tọ́ lọ ni ó tún fẹ́ dáa ju òfin ìsìláàmù lọ gbogbo orú eléyìí ni kẹlòmí kọ́dà ẹlòmíì máa rò débi pé tá bá ní ká máa lo òfin ìsìláàmù yìí àbí àwọn òfin àtijọ́ tí ìsìláàmù wáyé eléyìí gan máa fi sábà bí káwa mùsùlùmí ká lọ sẹ́yìn eléyìí gan ni ò jẹ́ káwa mùsùlùmí ó ti lọ lágbàáyé abáti láàmú lo àwọn òfin tí ó ṣe àní ká lo àwọn nǹkan tó bá gbà mu ìsìláàmù gan ti ní ìdíkà upgrade rẹ̀ sí i islam gan ti ní ìdí kó tún syphilis jù báyìí lọ islam yìí ó ní ìdí kó gbọ́dọ̀ máa sáwọn islam jọ̀wọ́n táwọn ẹbí gan máa ń bẹ láyé lásìkò yìí gan sọlọ́lá àlùwàsá alábì gan ti change àwọn nǹkan tó pọ̀ torí àgbọ̀dọ̀ máa lọ bí ìgbà ṣe ń lọ ni gbogbo mùsùlùmí ti máa ń sọrú eléyìí irú mùsùlùmí náà ni ń fi islam rẹ̀ takátì ń sì ń ba láàyè láàyè lọ́lọ́ọ̀ ń bàjẹ́ mara rẹ̀ la tó bá kírun tó gbà rẹ̀ ní ọlọ́run bò ní gbà torí pé nínú ọkàn rẹ̀ ni ó gbà pófin tọ́lọ́run bá mú wa òfin tá mú wa òfin yẹn mọ́ òfin yẹn básìkò yìí lọ sí pé mùsùlùmí yẹn ni ó gbà pófin ọlọ́run ọba àsìkò kan ló lè bá lọ kò lè bá àsìkò míì lọ ni ọlọ́run ọba tó sòfin láwọn ni lẹ́yìn lọ́la torí pé tó bá gbà kọ́ lọ́wọ́n bá mọ tí ọ̀sẹ̀ rẹ̀ lọ́la ni kò ní máa sọ pófin tọ́lọ́wọ́n bá ti dá láti nǹkan bí ọgọ́rùn-ún ọdún mẹ́rìnlá sẹ́yìn kò bá sì ń mu ọlọ́run tó sì mọ̀ pé àwọn èèyàn ó lo ayé dìsìn yìí ó tún lo lẹ́yìn ìsìn òun náà ló sòfin yẹn ó sì lóhun ọ̀rá nàbí mi wá sáyé má ju ànábì tó ń ràn yẹn náà lọ torí ìdí eléyìí ntí mùsùlùmí yẹn ntí ń rò nìyẹn tí ọba mọ̀. wàkúlù manistabaha haramallahu má haramallahu gbogbo ẹni tó ṣe pé ọba wa tún lọ se ní ẹ̀tọ́ ìtọ́lọ́wọ́n ọba tó se léèwọ̀ ìta ànábì tó se léèwọ̀ nínú nǹkan tó se pé dàrẹ́ẹ̀tì la mọ̀ nínú ẹ̀sìn yìí kò ní dà kò ní rojú tábòjúwe kẹ́nìkan sọ pé ọtí ẹ̀tọ́ ni rìbá ẹ̀tọ́ ni tẹ́tẹ́ ẹ̀tọ́ ni gbogbo ẹni tó bá sọ ilé tó bá ní kò burú ah, bàbá tàbá jẹ rìbá nísìnyí àlè rágbọ́n dá sí i nà ah, ṣé ọ̀rọ̀ kó wà rọrùn ni mí ò sì ṣiṣẹ́ àràmù nísìnyí kò lè rọ́nà gbégbà Eh, aláàlẹ́ gan aláàlẹ́ aráàmù gan wọn oscars so ayé tá a wà yìí nísìnyí ayé ìgbà yẹn ìgbà kan nìyí wọn ayé tá a wà yìí aláàlẹ́ òsì kò sí mọ́ nísìnyí aráàmù gan scars kò dún jẹ gbogbo ẹni tó bá wà pé aráàmù scars agbọ́dọ̀ jẹ́ aráàmù nìkan tó rí ibi gbé gbà lónìí ni ẹlòmíì ó sọ irọ́ ọdọ́ di ẹ̀tọ́ ó gbà pé irọ́ nísìnyí tá a lè fi lo ayé ni a jẹ́ pé òfin ọlọ́run ọba ni kò bá àsìkò yìí mu òótọ́ tọ́lọ́run bá ní ká máa sọ kò bá sì kò mu ó túmọ̀ sí pé ròyìn báyìí ó ti sọ àwọn nǹkan yìí dẹ̀tọ́ ó ti sọ àwọn nǹkan yìí dẹ̀tọ́ arínú àwọn èèyàn lóòótọ́ pé wọ́n sìnà náà ni wọ́n ní sìnà àwọn àníṣe sìnà bó láti bẹ́ẹ̀ sí ọ̀nà wọn lábẹ́ gbígbà ọlọ́run ò nídìí ẹ̀sẹ̀ eléyìí ọ̀sẹ̀ sìnà yẹn ti ẹ̀gbà pé rẹ̀ ọlọ́run ti ẹ̀ ní kà kò sẹ́ni tí ó lè kó sí àtàfà àtọmọkéwò aláyé jọ̀hún sá tí ò dì sáwọn àfa àti gbogbo ah gbogbo mùsùlùmí ti máa ń sọrú eléyìí ìsọkúsọ gbáà ni ọ̀rọ̀ burúkú gbáà ni torí ẹ̀ irú mùsùlùmí yìí ti ń sọ yìí ìtumọ̀ rẹ̀ ni pé ó nǹkan yẹn di gbogbo àwọn àfa pátápátá wọ́n gbà pé irú ẹni bẹ́ẹ̀ fọwọ́ káfíńrún wọ́n gbà pé gẹ́fìrí ni nítorí bẹ́ẹ̀ kí ni ó gbà pé sọ kò lè ẹ̀sì sì ní sinmi ó gbà pé ní ká máa lónìí nǹkan ò ní rí yẹ eléyìí aburú ńlá ọlọ́run bá subhanahu wa ta'ala ń bá a sọ̀rọ̀ nínú alukur'an suratul mahida fast fifty ọlọ́run ní afahukumalija eléyìí yabugun ọlọ́run ní sí ìdájọ́ àìmọ̀kan ìdájọ́ àwọn aláìmọ̀kan ìdájọ́ ìdájọ́ tí ò tí àfà tí ò tí ò ìdájọ́ àwọn tí ò mọ̀ sí ìdájọ́ yìí lè fẹ́ máa wá káàkiri ni ṣé ìdájọ́ àwọn tó ṣe pé èèyàn lásánlásán ni wọ́n tí wọn ò lè dá nǹkan kan sí ṣé ìdájọ́ ọwọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ lè máa lò ni ọlọ́run wá ní wàmán ahsanu minalahi minalahi hukumale kọ́wmi yokinun ọlọ́run níta lẹ́ni náà tọ́pẹ́ da ní ìdájọ́ tó ọlọ́run ọba subhanahu wa ta'ala tálẹ́ tó fẹ́ da ní ìdájọ́ tó ọlọ́run ọba ìdájọ́ tó ṣe pé ọlọ́run ọba mú wá fún àwọn ìjọ àwọn tó ṣe pé wọ́n má mọ̀dájú àjẹsí pé ní àìmọ̀mọ̀dájú àwọn èèyàn àìnígbàgbọ́ tó yẹ kóró òun lọ́fà tá a fi rí àwọn èèyàn lónìí tó ṣe pé ìdájọ́ ọlọ́run ọba wọn ò ní gbà wọlé ìdájọ́ àwọn aláìmọ̀kẹ́ èèyàn ìdájọ́ àwọn tí wọn dá kankan mọ̀ ìdájọ́ yìí náà máa ń ṣe kíni ni wọ́n máa ń gbé lékè ni wọ́n sì máa ń gbé ọ̀la fún bẹ́ẹ̀ nǹkan bá mú nǹkan wá fún wọn tó bá lànà níbi lọ́sọ̀ báyìí ẹlòmíì ọmọ ni ah, ẹ wo lásà látò tiwa àwo kì í ṣe báyìí o nínú ọ̀dọ̀ àlẹ́bí lọ́sọ̀ lóòótọ́ àmọ́ táwọn afá wa sọ yìí náà nǹkan ni gbogbo ẹni tó bá gbà pé táwọn afá wọn sọ yìí ó tún dáa ju tànàbì lọ nǹkan yẹn tún ṣe ju tànàbì lọ gbogbo irú èèyàn bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ káfàrà ìjìmáà irú ẹni bẹ́ẹ̀ ó dìgè fẹ̀rí ní ìpanupọ̀ ti gbogbo àwọn àfẹ́sìn ọlọ́run ọba aláàtó sọ fún wa ní ààyè míì nínú alukur'an ẹni tí sọfí ń wọ́ọ̀nù wa pé aláàgbọ́dọ̀ fi ìdájọ́ tànẹ́bì ṣeré pàápàá jùlọ ìdájọ́ tọ́lọ́run ọba náà àgbọ̀dọ̀ fi ṣeré bó ṣe lè kọ́ mọ́ sóràtò nìṣà fas sixty five ọlọ́ni falà wọ́rọ́ bẹ́kàlà wọn ò lè tí ì gba ọlọ́run ọba gbọ́ o wọn ò lè tí ì jẹ́ olùgbàgbọ́ òdodo tí ó yẹ kóró o hátà yóò hakimu káfí máa ṣàjàrà bẹ́yìn náà hùm títí nígbà tán bá tó di ẹni tó ṣe pé wọ́n ń fi ìrí ànábì dájọ́ wọ́n ń lù ọ́ lólùdájọ́ níbi tí máa ń ṣẹlẹ̀ láàrin wọn. wọ́n bá fẹ́ fẹ́yàwó ọ̀rọ̀ rẹ ni wọ́n fi dájọ́ wọ́n bá fẹ́ kó mọ ìtọ́ba sọ ni wọ́n fi dájọ́ tọ́ bá fẹ́ wú ìtọ́ba sọ ni wọ́n fi dájọ́ tí wàhálà bá ṣẹlẹ̀ láàrin wọn ntí rẹ̀ ànábì bá gbé wá lówó fi dájọ́ tó bá tẹ̀ tàbá tó wá ń sọ̀rọ̀ ẹ̀sìn tàbá tó wá ń sọ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ rẹ̀ ànábì wa muhammad sọ̀rọ̀lá àlùwàsálà òun ni wọ́n fi dájọ́ níbi nǹkan ẹ̀sìn wọn ò ní lo nǹkan míì àìwá ẹ̀mọ́ yìí mùsùlùmí lónìí ló yẹ pé ànábì ń ṣe tiẹ̀ lọ́tọ̀ ń bí ẹ̀sìn ni àwọn náà ń ṣe tiwọn lọ́tọ̀ ni ntí agbárí wọn bá dá fún wọn ntí wọn bá rí lójú oorun ni àwọn ò fi dájọ́ ẹ̀sìn tiwọn ntí wọn bá rí pé yóò sùn ti àwọn àbí yóò dùn máwọn àbí yóò sùtì àwọn èèyàn àwọn fi ń sẹ̀sìn tiwọn bẹ́ẹ̀ lọ́kọ̀lọ́kọ̀ mùsùlùmí lónìí wọn ò fẹ́ fi ànábì dájọ́ mọ́ ọlọ́run wa ni ẹ bá mi sọ fúnra àwọn mùsùlùmí bẹ́ẹ̀ tó ṣe pé wọn ò rí ànábì sí nǹkan kan wọn ò béèrè kébò lànábì ṣe ṣe lérí ọ̀rọ̀ àlámọ̀rí ẹ̀sìn kọ̀ọ̀kan wọn kàn ń ṣe báwọn bá ṣe fèrè fún ara wọn wa tí ó fi ṣe déédéé tọ́lọ́wọ́n ọba àti ti tòjíṣẹ́ rẹ̀ ọlọ́wọ́n á ní ẹ sọ fúnra àwọn èèyàn báyìí pé tọ́ba láwọn ò ní fi ànábì ọlọ́wọ́n ọba dájọ́ níbi gbogbo ohun tó máa ń ṣe ọlọ́wọ́n nírú àwọn èèyàn bẹ́ẹ̀ wọn ò tí ì gbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ o ìdájọ́ wọn ò tí ì pé o ìdájọ́ wọn ò tí ì pé ìgbàgbọ́ wọn ò tí ì pé o ọlọ́run wa tún tẹ̀síwájú nu àyà yẹn ọlọ́ni fún mọ̀láyà jìdí òun fi àǹfóṣe ìhìn àròjọ tí bá tún wá gbọ́ àti ànábì sọ tẹ́ ẹ fi dájọ́ náà tẹ́ ẹ fi yanjú issues ti ń ṣẹlẹ̀ láàrin yín náà ọlọ́run bá tún ní ẹ̀ tún gbọ́dọ̀ ní kínníkínní kan nínú ẹ̀mí yín mọ́ tẹ́ ẹ bá fẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo tó bá ti ní anábì sọ báyìí ọlọ́run bá sọ báyìí ntí sọdí àsọlẹ̀ lẹ́yìn tẹ́ ẹ bá ti gbọ́ báwọn ẹ̀ tún gbọ́dọ̀ tuntun yẹ̀wò pé ah, kínní yìí sọ́sì wàá bá mu mọ́ sọ́sì wàá bá mu sá kínní yìí ò lè bá sìkò yá wá ní ká lò báyìí ah, islam máa islam máa lọ yìn gan o bó ti ń kópa lára bá a mùsùlùmí náà ni ò tí ò jẹ́ ká wó kí n ò lè ṣe báyìí tí má ní kí n ṣe báyìí ó ti ṣe kí n tẹ máa rí ṣe láyé mùsùlùmí ọ̀gbọ̀rọ̀ kọ̀gbọ̀rọ̀ tún máa ní kínníkínní kan nínú ẹ̀mí mọ́ lẹ́yìn ìgbà tó bá ti fi ànábì dájọ́ àwọn ẹ̀kan ni wọn ò ní fa ànábì dájọ́ eré ibu ni direct àwọn ẹ̀kan ni sábà tó wá fa ànábì dájọ́ ni wọ́n ó tún máa gbé yẹ̀wò nínú ẹ̀mí wọn wọ́n yóò tún máa rúwú yẹ̀wò nínú ẹ̀mí wọn wọ́n tún máa wò pé kínní yìí sáwọn sì lò sá tọ́ ọlọ́run ní àwọn àrùn eléyìí náà ni àwọn náà ni wọn ò tí ì gbọ́ ọlọ́run bá gbọ́ kínníkínní kan nínú ọkàn wọn nínú tíìrì ànábì wa ru ànábì àlá tó fi dájọ́ fún wọn wọ ìsẹ́lẹ̀ mu tẹ̀sílẹ́mà bákan náà wọ́n tún wá juwọ́ lẹ̀ gbogbo ọ̀nà tíìrì ànábì bá sọ fún wọn wọ́n sì kínní wọ́n lò ó láláì ní wẹ̀yìn wò bí ó ṣẹlẹ̀ ò kọ́mọ. tó bá ṣe pé léyìí yẹn ni wọ́n tún máa jẹ́ mùsùlùmí èyí tí ó pé lọ́kọ̀lọ́kọ̀ torí ìdílé ìjọba mùsùlùmí ká lọ mọ̀ pé ká fi òfin ọlọ́run ọba ká fi dájọ́ ògbésí ayé wa ká fi òfin ẹ̀sìn kó fi òfin anabi wa muhammad ká fi dájú òfin ẹ̀sìn wa ká máa pé ìbáradà tó ń lé lọ́ ẹ̀sìn ni o ìjọsìn ni o ìjọsìn ni o wàlúkọ́sì domini ho àlẹ́ ìbáradà tó bi tàkìmì sàrẹ̀ ìlọ́ wà tàkìmù gbẹ́rìhì ṣèrìkùn. ká lọ mọ̀ pé n tá àgbà lérò níbi pé ká òfin ọlọ́run ọba dájọ́ òun náà ni pé ká lo òfin àlá lérí ilẹ̀ àlá lérí àwọn ẹrú àlá ká sì lọ mọ̀ pé ká máa láàfẹ́ máa fi òfin ẹlòmíì ìròrí ẹlòmíì ká máa fi dájọ́ ọ̀rọ̀ ẹ̀sìn wa àbí ká fi dájọ́ ọ̀rọ̀ gbèsè ayé wa ká lọ mọ̀ pé kí ni ìṣẹ́bọsọ́lọ́wọ̀n ọba subuhánahu wàtàhálà ló máa jẹ́ ọlọ́run bá aláàsọ́nu sọ́rọ́tò ṣòro verse twenty one ọlọ́run ni amúláhùn ṣúra káà ó ṣọ́ràù lẹ́hùn mìnàdín ọlọ́run ní sáwọn èèyàn ṣé wọ́n ní àwọn akẹgbẹ́ kan ni ṣé wọ́n ní àwọn kan àwọn àwọn èèyàn kan tí wọ́n mú lórogún tí wọ́n fi ń sorogún pẹ̀lú ọlọ́run ọba ṣé wọ́n ní ni tó ṣe fún àwọn ẹni yìí àwọn ni wọ́n ń sòfin ẹ̀sìn fún wọn àwọn ní òní ẹsẹ̀ léyìí bí mi ọlọ́run bá sọ pé ẹsẹ̀ báyìí àwọn ní báyìí làwọn ó ṣe ṣe gbogbo nǹkan nínú ọ̀rọ̀ ẹ̀sìn àwọn máa ń ṣe tiwọn ní ọ̀tọ̀ ni ọlọ́run iṣẹ́ ti láwọn òòṣà sòfin ẹ̀sìn fún yín ni ọlọ́ni mẹ́lẹ́m yá àdánbíhi lọ́ nítorí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ò yọ̀ǹda rẹ̀ pé káfí sẹ̀sìn ṣẹ̀tì láwọn òòsà tí wọ́n ń ṣe lẹ́yìn fún yín ni torí ẹ̀ ìdí ni pé gbogbo ẹni tí ń bá ń lo òfin míì lẹ́yìn òfin ọlọ́run ọba tí fi ń ṣèdájọ́ ìgbésí ayé rẹ̀ láwàtá bá pera wa ní mùsùlùmí kọ́mọ̀ pé tóun ṣe yìí ó kù díẹ̀ káàtó kò sì gbọ́dọ̀ gbà pé àwọn nǹkan yìí olóore ju ìdájọ́ ọlọ́run ọba láàlọ́ ọlọ́run tó sọ ń bò mí ọlọ́run ní wàyí ní àtọ̀ àtùmọ́hùn ìnàkùn làmùsìrìkò nusrọ́tò làǹhàn one twenty one ọlọ́run ní tẹ́ ẹ tẹ̀lé àwọn èèyàn lérí àwọn òfin tán bá ṣe fún yín tó jẹ́ pé àwọn òfin yìí ni àwọn òfin yìí ni ọjà kò òfin ọlọ́run ọba tẹ́yìn náà àgbà pé àwọn òfin yìí ni wọ́n dájọ́ ju òfin ọlọ́run ọba láàlọ́ ọlọ́run ní bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní ẹ̀yìn náà ni ìnàkùn làmùsìrìkò ọlọ́run lẹ́ẹ̀ ti di kíni ẹ di ẹlẹ́bọ kọ́lọ́mọba subhanahu wa ta'ala kọ́mọ́sí ẹnìkọ̀ọ̀kan wa ní ẹlẹ́bọ eléyìí tá a wá ń sọ yìí ni à ń sọ lérí pé ẹni tó bá gbà pófin míì ó lóore jù òfin ọlọ́run ọba lọ àbí òfin ànábì lọ òun lẹni tí ó kò sírù nǹkan báyìí ẹni tó bá gbà pé ìdájọ́ tó ànábì bá mú wá lérí àlámàrí kan bóyá àlámàrí ẹ̀sìn ni àbálàmàrí ọ̀rọ̀ ayé tó bá gbà pé ìdájọ́ tó ànábì mú wá yìí ìdájọ́ yẹn nìyí kò kò kò débì kankan a lè lò nísìn a lè lò lásìkò yìí kò básìkò yìí lọ àbí kò tiẹ̀ lóore kò wọ́ tiẹ̀ irú ẹni bẹ́ẹ̀ òun ni ó di kẹfẹ́rí o òun ni ó di kẹfẹ́rí torí pé àwọn kan bẹ lónìí tó ṣe pé wọ́n lò dájọ́ míì tó yàtọ̀ sí ìdájọ́ ọlọ́run wọ́n fi dájọ́ ọ̀rọ̀ gbèsè ayé wọn wọ́n fi dájọ́ ọ̀rọ̀ ẹ̀sìn wọn àwọn tí máa ń lorú eléyìí ni tó ṣe pé ìfẹ́ ẹnu nìkan nìkan mú wọn lò àwọn náà mọ̀ pé ìdájọ́ ọlọ́run ló wúlò jùlọ ká gé olè lọ́wọ́ wọ́n mọ̀ pé òun ló wúlò ká sì ẹni tó ṣe sìnà tó jẹ́ abilékọ ni àbádélébọ̀ ni ká pa wọ́n mọ̀ pé òun ló wúlò àmọ́ òkútọ́ ewo aṣá jẹun wọ́n mọ̀ pé kèsì pé àwọn nǹkan yìí lóore tó fi ọlọ́run ọba òfin ọlọ́run ló lóore jù nínú ìgbàgbọ́ wọn àmọ́ fẹ́ẹ́nu kò jẹ́ wọn ráyè lo òfin ọlọ́run ọba àbí àìmọ̀ kan kò jẹ́ kí wọ́n ráyè lo òfin ọlọ́run ọba irú àwọn irú àwọn eléyìí ẹ̀sẹ̀ ni wọ́n ń dá àwọn èèyàn ò lè dìgẹ̀ fèrè gbogbo mùsùlùmí tó bá yẹ pé irú eléyìí lòun bá ń ṣe ẹ̀sẹ̀ ní ń dá irú ẹni bẹ́ẹ̀ kò lè di gèfèrí látara eléyìí àmọ́ èyí tó ṣe pọ́pọ̀lọpọ̀ ẹlòmíì àníkọ̀ bá a mú ni sẹ́ àlè ló lo fi yẹn nísìnyí. àlè ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ burúkú lọ sọ tó lè yọ kó nù ìsìláàmù ni kò tí má tiẹ̀ sọ ẹ̀fà sọ yẹn bọ̀ tó bá jẹ́ pé tọ̀ òkìtọ̀ ló ṣẹlẹ̀ àbọ̀tẹ̀ àsìkò yìí tọ̀ ọlọ́run tí ní ọ̀rọ̀ ọ̀run ni ti ẹjẹ́ àyà ká máa lòfin ayé yìí náà lọ́nà ẹ̀yìn eléyìí kò ní sọ̀yàn di gèfèrí kò ní sọ̀yàn di gèfèrí àmọ́ èèyàn máa jẹ́ mùsùlùmí ẹlẹ́ṣẹ̀ níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala torí pé ọlọ́run ọba subhanahu wa sọnù kùránì pé gbogbo ẹni tí ọba lòfin ọlọ́run láti fi dájọ́ ọlọ́run abdullahi ọmọ abbas ọwọ́ sọ fún wa pé gbólóhùn yìí ni àkófórún ó ní ìṣègèfèrí kan ní dóònà kófòrin tó yàtọ̀ sí gèfèrí láńlá torí ìdílé ìkọlọ̀ subuhana wataala wa ta'ala kọ́mọ́sẹ̀ ní kọ̀ọ̀kan wa ní gèfèrí kọ́mọ́jẹ́ kí islam wa kọ́mọ́jẹ́ ọbàjẹ́ وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم أدوك فولو الله وتعالى في أمين موري هسي الشيخ أبو مصعب إبراهيم ابن صالح ọ̀gáníjà kọlọ́mbà kọmọ́ ṣàjẹ́ kí a rí ọba pẹ́ ọ̀rọ̀ nípa tí wọ́n bá láìlá ìlàláwò jẹ́ ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ní tí a ti gbọ́ tí wọ́n ti ṣe lálàyé fún wa abẹ́lẹ́ wọn bá subhanahu wa gbogbo tí wọ́n wí fún wa yìí mọ́ṣàbá fi sínú òṣùwọ̀n ṣẹ́ rí wọn ọjọ́ tí ò ní sówó mọ́ tí ò ní sí nǹkan àfi ẹni tó bá pàdé ọlọ́run bá pẹ̀lú àwọn nǹkan báyìí gbogbo àwọn náà tí a gbọ́ lọ́lọ́kọ̀ òjọ kan jẹ́ kí a mú lò ẹjẹ́ mọ́jà pété ikú sí àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba tí wọ́n bá wa sọ kí a má bàa gé ìka bámọ̀ jẹ tó bá di ọjọ́ ẹ̀san abẹ́lẹ́ wọn bá kọ́ mọ́ṣáṣí rọrùn fún wa ẹjá pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bóyá àwọn kan tí ó rú wa lójú àbáwọn kan tó ṣáájú òjì ta tún fẹ́ nímọ̀ sí nípa rẹ̀ ẹjá pè àwọn Fadilatul Mudir sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn zero eight zero three two four eight zero six one five zero eight zero three two four eight zero six àtúmọ̀ retí wa lórí ètò yìí hádìí nàbí ìmọ̀nà ànábì ní ọ̀sẹ̀ tó ń bọ̀ orúkọ tèmi ni musadik bin zakariya ibn saad ọmọ àdúrà ló dàgbére kí fasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. kí ni jẹ́ sẹ̀ríà kí ni jẹ́ kí kan èrò eléyìí kókó wọn mùsùlùmí tó mọ̀ níbẹ̀ kí ni jẹ́ sẹ̀ríà àlè ló sẹ̀ríà ọ̀rọ̀ burúkú. اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́ bá ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí ó madu umaru bunu kọtọ ilé kí ó tó tó gbangba sùn lọ́yẹ ilé kí ó madu umaru nkọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọ́n nkọ́nilẹ́kọ̀ọ́ alukurani tí ó yé ni ilé kí ó madu umaru nkọ́ni bí a ti ṣe lè kọ́ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn ọmọ yóò gbé odidi alukurani sọpọlọ pẹ̀lú ìrọ̀rùn ilé kí ó madu umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí ó wà lọ́jọ́ monday sí ọjọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ilé kí o madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba.